من هو à ń kí ẹ̀yin olùgbọ́ wa yí pé a kú ojúmọ́ a kú ojúmọ́ àìní aláàjẹká ṣèwúpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ètò tí a kò ní àlẹ́ fíkì fìdíìnì lórí one zero one point one power seven lókè dèbí nílùú Ògbómọ̀ṣọ́ mọ́ bẹ́ẹ̀ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú àṣẹ dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú adélógún ọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá fi máa ṣíde òun náà ni wípé nígbà tí ìmáàmù tí ó bá rúkú tí ó wá gbórí kúrò ní rúkú tó sì wá wí gbólóhùn sami Allahu liman hamida ǹjẹ́ gbólóhùn rabbana walakal hamd gbólóhùn rabbana sami Allahu liman hamida lẹ́yìn tí wọ́n bá ti ṣe tiẹ̀ tán ẹlẹ́ẹ̀kejì oní pé oníbèrèbèrè láti ìlú Ìbàdàn wọ́n ní ọmọ àwọn fẹ́ ṣe wàlúmọ́tò lè Kùránì bẹ́ẹ̀ torí coronavirus ń bẹ́ńtà àwọn ní láti sún ọjọ́ síwájú gbà tí àwọn sún ọjọ́ síwájú ọkọ àwọn ọ faramọ́ ìpẹ́tọ̀ kí wàlímà wáyé ṣùgbọ́n màmá àwọn ọ tako ìpẹ́tọ̀ kí wàlímà tó lè káràánì kọ́ máa wáyé nírú àsìkò yìí o wọ́n á ní títa ní káwọn tiẹ̀ wá mú gan-an ní pàtó ní orí ọ̀rọ̀ náà bisimilah. alhamdulilayi. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيباتي إمام تباتي بورسوك لا ترقوا يوسف سمع الله لمن حمده أواني توا لين وصف ربنا ولك الحمد انتو انتوا عن النبي محمد صلى الله عليه وآله وسلم wọ́n ní ìnáma jọ́ọ̀lẹ̀ ìmáàmù lè tẹ́ mọ́ bẹ́ẹ̀ wọ́n fi ìmáàmù síwájú ní kẹ́lẹ́ bá máa wà wò kọ́sì rẹ̀ fẹ́lẹ́ tọ́kítẹ́lẹ̀ fún ààrẹ ẹ̀ gbọ́dọ̀ yá pàṣẹ. ànábì wa bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé láwẹ́láwẹ́ wọ́n ní fẹ́yìdà kabbara fakabbiru tí ìmáàmù bá sọ pé allahu akbar ẹ̀yin náà sọ pé allahu akbar wàyídà raka'a farka'u tó bá rúkọ ẹ̀yin náà rúkọ wàyídà qala sami'a allahu liman hamidah tí imam bá sọ pé sami'a Allahu liman hamida faqulu rabbana walakal hamd ẹ̀yin sọ pé rabbana walakal hamd eléyìí ni ẹ̀kọ́ tá nàbí sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa. àdìsí wa wá lọ́lọ́kan ọ̀jọ̀ kan látọ̀dọ̀ àwọn sàhábà ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi hàn wá pa nàbí gan sallallahu alayhi wa sallam tó bá síwájú àwọn èèyàn láti ṣe sọ̀láàtì ní imam ọ̀ǹgá fúnra ara rẹ̀ tó bá ṣe sami'a Allahu liman hamida ó tó máa ń sọ pé rabbana walakal hamd. kó máa sọ pé rabbana walakal alhamdu eléyìí tó túmọ̀ sí pé imam yóò kó méjèèjì papọ̀ àti sẹ́mi Allahu liman hamida àti rabbana walakal alhamdu ṣùgbọ́n máàmú rabbana walakal alhamdu nìkan làwọn sọ wọn ò ní sọ pé sẹ́mi Allahu liman hamida eléyìí sì ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ eléyìí tó pọ̀ jù alimami abu hanifa alimami malik àti alimami ahmed rahimahumullahu ta'ala ní ìgbà tí imam shafi'i. rahmatulahi alayhi táwọn sọ yìí pé máàmù òun náà sọ pé sami allahu liman hamida gẹ́gẹ́ bí ìmáàmù náà ti ṣe sọ kí nìdí abájọ kìí ṣe pé àwọn náà ráde níbi táwọn àbí ti pin ṣùgbọ́n àwọn lo àdéhìí míì tọ́fẹ̀ tó gbòòrò bá nàbì sallallahu alaihi wasallam sọ yìí pé sọlù kàmàrà ìtùmọ́ni ọ̀sọ́lé ẹ máa ń ṣe sọlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí mi pé mò ń ṣe sọlá àti kó máa sọ pé sami allahu liman hamida kó tó wá sọ pé rabbana walakal hamd torí ẹ̀ bí ìmáàmù ti ṣe iná ní kí máa mú ṣe eléyìí lọ́rọ̀ alimami shafi'i ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù iná ní pé máàmù ò ní sọ pé sami allahu liman hamida ẹsẹ̀ ní sọ pé rabbana walakal hamd nìkan torí pé ànábì tó ní kẹ́sì sọ́láàtì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí mi pé mò ń ṣe sọ́láà òun ló pin lọ́la ó lé léyìí tí ìmáàmù ni eléyìí tẹ̀yìn máàmù ni hmm. mọ̀nà látọ̀ torí ọ̀gbọ́dọ̀ sọ pé sami Allahu hamida wọ́n ní ìbéèrè míì tẹ́nìkan sọ pé àwọn fẹ́ ṣe wọ̀límà fọ́mà torí coronavirus ti ń bẹ lóde ọkọ àwọn oníkàwọn sún síwájú. wọ́n sún síwájú ní ọkọ àwọn wá ní káwọn sọ fún ìyá àwọn sọ fún ìyá ìyá ní kò gbọdọ̀ wáyé ọkọ sì ni yọ wáyé àwọn aláwọn ọ̀fẹ́ ṣẹ̀yà àti àtọkọ wípébò làwọn ò sì. Eh, ọkọ ni pé gbogbo ọ̀lẹ́ nga kò sí bùkátà fún ọbọ̀ sábẹ́ ìtànjẹ náà ni hmm. nítorí pé kí fún tẹ bá ṣe jáde kí ló dé tó fi jẹ́ pé ẹ̀tànjẹ ló máa ń gbọ́ ìwọ yorùbá lọ́rùn ọ̀nà àti kówó jọ kówó jẹ òun ló máa ń mú múláyà tiwa torí ẹ ẹ má wùlẹ̀ ṣe wọlé mà rárá o ẹ gbárí mọ́ yóò sì máa kúránì kíni gidi tí ó sì máa há sórí torí kórìíra ọmọ bá gbófò nínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa gbogbo ó tẹ́fẹ́ máa ná dànù ẹ̀fi sànà bọ́mọ ó ti ṣe wọlé ẹ̀kọ́ ibi tí ó ti máa kúránì kíni gidi tí ó sì ti máa há alukur'ani sórí gẹ́gẹ́ bíi ti ṣe ń kọ́ náà. jazakumullahu khairan zero nine zero five one six four five four three zero nine zero fifty one sixty four fifty four thirty eight fún àwa tá à ń bẹ lágbègbè ìjákèjádò ilé wa bákan náà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. bákan náà ẹ lè máa wà lórí ìkànnì ojú ìwé ìròyìn wọ facebook tẹ bá ṣe ń wò wá ń bẹ ẹ máa tún láǹfààní àti ṣíà rẹ aláàfin gbogbo alẹ́sàn lórí ẹ lọ́wọ́. hello. Salaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Orúkọ yín àti ìtẹ̀sí ń pè yìí jamaludin fagbemi láti ìlú gbàgbọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi fún àwọn ìsọ̀rọ̀ ni pé mo fẹ́ bèrè nípa àròyìnbá nínú kíra àfa ìmáàmù àbúdáhàbí wọn kò tẹ̀sán yìí. àwọn ọmọ nínú báàbù ìbá á mú ọ̀rọ̀ àbúdáhàbí nàṣẹ́ owó àti ọ̀rọ̀ àtọ̀nṣàṣẹ́ wípé ẹni tí ó bá gbani lówó sí àtẹ ìtàkùnjẹ̀sì wípé tó bá gba ẹ̀sìn yẹn ní déèrè dáre àti ọ̀rọ̀ hasan bàtìrì tó ní ẹni tí ó bá jẹ́ mi lówó tó wá pè mí jẹun wípé ẹni yẹn ìdálójọ. afẹ́bẹ̀rẹ̀ nípa abẹ́ ìbéèrè yẹn wípé àwọn tó jẹ́ pé wọ́n ń bá mi wáṣẹ́ àbí àwọn tá à ń wáṣẹ́ fún tó jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá gbaṣẹ́ tán àbí lẹ́yìn ìgbà tí wọ́n bá gbaṣẹ́ tán a máa fún wọn ní ẹ̀bùn àbí wọ́n máa fún wọn ní ẹ̀bùn ṣé èyí bá irú ìṣesí wọn ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn hmm. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni nípa ẹni tí ó jẹ́ olùṣiṣẹ́ ọ̀rọ̀ tí wọ́n pè pé rábàrà rábàrà ní táìsì lápèjúwe àbí rábàrà kọ́ bíyà palọ̀ àbí rábàrà ní táìsì orí ìsàrè àbí rábàrà ní táìsì orí ẹ̀tẹ́ẹ̀lì ṣé ẹni yẹn ṣé lẹ́tọ̀ọ́ láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ àbí ìfọ̀gánáìzà ló ń fẹ́ atẹ́gùn sínú ọkọ̀ tí wọ́n fi ń kó ọtí ìbéèrè ẹlẹ́kẹta òun nípa eh, ẹran àbẹ̀lẹ́yà àti ẹran àlàkẹ́kọ̀ọ́ ṣé ìdájọ́ kan ni wọ́n mú nígbà tí níta máa ń wò tá fi máa ń pa àbẹ̀lẹ́yà ṣé òun láwùjọ wò tá ó fi pa àlàkẹ́kọ̀ọ́. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ yáwó lọ́dún yàn hmm. kò gbọ́dọ̀ ti torí owó tó ń fẹ́ yà máa wá ṣiṣẹ́ ọlọ́run máa wá láti wá yáwó fẹ́ni tó fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ nítorí pé gbogbo sẹ́tẹ̀ bá ṣe fúnitìn nítorí kẹ́líbà láǹfààní àti yáwó lọ́dọ̀ rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà kódà kó ṣe pé ẹ ní fi kọ́bọ̀ lé sí iye tẹ́ yá lọ́dọ̀ rẹ̀ nígbà tẹ́ bá sanwó padà fún iṣẹ́ tẹ́ ti ṣe fún láì gba kọ́bọ̀ rìbá lówó ń ti dà lábẹ́ òfin ọlọ́run ọba wa eléyìí lọ bọ́ sábẹ́ òfin eléyìí tá pè ní kullu jarra naf'an fahuwa riba gbogbo owó tá a yá tí wọ́n tara rẹ̀ láǹfààní kan lára wa so rìbá ni wọ́n ń pè ẹni tí o fẹ́ lọ yáwó lọ́dọ̀ rẹ̀ iná àgbàlá rẹ̀ dọ̀tí ẹ ti ṣe wá wọlé ta ìwọlé ọwá rí àwọn àdọ̀tí tó wà nínú àgbàlá yẹn torí owó tó fẹ́ yá lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ ni ẹlẹ́kùnrin mọ́wọ́ ẹ bá mi tún àgbàlá yìí ṣe ètò ẹ̀ ń ríyàn lára <laughs> wọn náà bá lọ mọ́wọ́ bá bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀ lórí kínni láì jẹ́ pé wọ́n fà lọ́jẹ́ lọ́dọ̀ rẹ̀ àbẹ́rú àbẹ́ni tó jẹ́ kó gbaṣẹ́ lébùrà ilẹ̀ tó bá gbà wọn pẹ̀lú owó tó fẹ́ yá lọ́dọ̀ rẹ̀ ó ti di rìbá nítorí tó bá sanwó rẹ̀ fún pérépéré tá a tún fi sẹ́tò ṣe fún lọ́fẹ̀ẹ́ tá a bá fi kún ó ti di rìbá eléyìí ni kullu qardin jarra naf'an fa huwa riba eléyìí jẹ́ báwọn. tọ́ lábẹ́ òfin náà bá wa ọ̀ràn yẹn ló jẹ́ pé ká jìnnà sí rìbá ó kéré ní àbọ̀ pọ̀ nítorí pé nínú tí máa na tẹ̀lé sínú nánu tọba di lọ́la gbẹ̀ndà òkèèyàn ẹ̀ṣẹ̀ kan sí nínú àwọn ẹ̀ṣẹ̀ tó burú jáì nílé pé èèyàn lè rọ́nà lọ́wọ́ rẹ̀ tí èèyàn bá ti lè jìn sínú ọ̀fìn rẹ̀ kó lọ́n kó sànù wa. wọ́n ní tó bá yẹ èèyàn bá ń ṣiṣẹ́ ọwọ́ kan wọ́n á pè èèyàn wá ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń ṣe tọ́ta kò fi ọlọ́run níbi tí wọ́n ti ń ṣe nǹkan tó já sẹ́sẹ̀ séèyàn lè lọ kún wọn bá wọn ṣiṣẹ́ àwọn pé kọjá pé èèyàn fẹ́ bá wọn mọ ilé ọtí èèyàn fẹ́ bá wọn mọ ilé ibi tí wọ́n ti máa ṣàgbèrè àbí kó tiẹ̀ jẹ́ pé ilé ibi tí wọ́n ti ń sanwó èlé tí wọ́n ti ń gbowó èlé ìwọ fẹ́ bá wọn lẹ́ tangaran tí wọ́n máa lẹ̀ mọ́lẹ̀ àbí wọ́n tiẹ̀ fẹ́ bá wọn faná bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ààyè ibi tó ṣe pé tí wọ́n ń ṣe ń bẹ̀ takòtọ̀ lọ hmm. sọ́tọ̀ èmi ò fẹ́ bá wọn ṣiṣẹ́ eléyìí tí wọ́n ń ṣe tọ́ takòtọ̀ lọ àmì mi fẹ́ bá wọn ṣe ààyè yẹn bí ó ti ṣe dáa tí ó ṣe máa lò ní dáadáa sòṣé tèmi náà bá ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣẹlọ̀ bẹ́ẹ̀ nìyẹn ṣẹlọ̀ hmm. nítorí pé òfin ọlọ́run dá lórí pé má ṣe ìbàjẹ́ má sì ran àṣebàjẹ́ lọ́wọ́ láti rí ìbàjẹ́ sí nítorí pé ẹni tí ó ń ràn yàn lọ́wọ́ láti rí ìbàjẹ́ ṣe lábẹ́ òfin ọlọ́run àṣebàjẹ́ lò náà torí ẹ̀ òfin ọlọ́run bá sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ran ara yín lọ́wọ́ ni lórí àti ṣe dáadáa lórí àti bẹ̀rù ọlọ́run ẹ máa ran yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ ẹ máa ran yín lọ́wọ́ lórí àti takùtọ̀ lọ torí tí wọ́n bá ràn wọ́n lọ́wọ́ síbi tí wọ́n ti máa ṣẹlọ̀ ìwọ ẹni tó bá wọn faná síbẹ̀ ìwọ ẹni tó bá wọn lẹ́tàn garama lẹ́bẹ̀ ìwọ àtiwọ àtiwọ náà lẹ́ bá wọn ṣe níbẹ̀ tó fi rọrùn gbé mm-hmm. lábẹ́ òfin ọlọ́run ìwọ gan ti kópa nínú rẹ̀ torí ìwọ ló ní jẹ́ kí nǹkan kọ́ wá sópin ìwọ ló jẹ́ kó máa gbèrú sí kó tún máa fẹ̀ sí mm. sọ ní tó yẹ ká mọ̀pin bá ìwọ lọ sánà bí ò ti ṣe ní ikú láéláé kó ẹlẹ́dàá kó sànù wa bákan náà wọ́n ní ẹran iléyà iléyà ní bọ̀ yìí. akramakumullah nígbà tí ọjọ́ ati àti ń bọ̀ tí ó bá fi dé láti wọnú oṣù dàlhẹ́jà oṣù dàlhẹ́jà yìí wọ́n lóṣù kejìlá nínú kàlẹ́ndà ẹ̀sìn islam hmm. ó sì wà nínú àwọn ahadith ilé abdullahi ibn umar tó gbà wá láyé ọ̀tọ̀ ibn abbas náà gba tiẹ̀ wá láyé ọ̀tọ̀ wọn nàbì sallallahu alaihi sọ pé ọjọ́ kan sí láyé tó ṣe pé iṣẹ́ olóore a máa lọ́lá a sì máa ní ládàá tó pọ̀ tó bu àyà tó iṣẹ́ rẹ̀ tíyàn bá rí ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù dọ̀lẹ́jà torí délé ẹ pọ̀ ní mi máa fọpẹ́ fọlọ́ ẹ pọ̀ ní mi máa gbé ọlọ́run ọba tóbi ẹ pọ̀ nínú mi ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba ní àsìkò yìí torí ẹ allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd ní ìgbà tí oṣù dọ̀lẹ́jà ìbá ti wọlé ẹ yẹ kí irú gbólóyìn kan máa wá lẹ́nu wa lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn tí ó lóore eléyìí tí ẹ̀sìn islam tó sì mú wa kárí páwa náà gbẹ̀yìn nínú ṣíṣe wọn sọlá ti wà gbọdọ̀ tẹ̀tì ká máa ṣe sàrà ká máa tọrẹ ká sì gbìyànjú láti rí i pé ẹni tí ọlọ́run bá bá gbà fún ti ń bẹ ní irú mẹ́kà ní ìsìn tó sì láǹfààní àti lè lọ sí umra kó lọ sí umra bẹ́ẹ̀ náà ni ẹni tí ń sìn bẹ́nu mẹ́kà lọ́jọ́ olùgbé mẹ́kà lọ́dún yìí tó ráǹfààní àti ṣe hajj kò náà ṣe torí pé ara àwọn sí olóore nù torí ẹ̀ làwọn olùmẹ̀sìn islam gẹ́gẹ́ alimami nawawi rahimahullah wọ́n ní nínú sí olóore téèyàn tún lè ṣe nínú mẹ́wàá àkọ́kọ́ náà oṣù dul yìí wọn náà kéèyàn sọ torí pé náà àwọn ọjọ́ mẹ́wàá yìí náà ni ọjọ́ àròfà ń bẹ ọjọ́ àròfà náà lọ́jọ́ kẹsàn-án nínú oṣù dàlhíjà anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá lè kẹnu ró lọ́jọ́ àròfà ó ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ máa fi ṣe ìpẹ̀sẹ̀ rẹ fún yàn lórí ẹ̀ṣẹ̀ tá a ti dá ti ọdún tó kọjá àti tọdún tí ń bọ̀ sòsò yá kó rí pé wọn náà kópa nínú eléyìí báyìí àwọn ọjọ́ mẹ́wàá yìí tó bá ti wá dé náà ni inú rẹ̀ náà ni ọjọ́ kẹwàá náà ni ọjọ́ ọdún léyà ọjọ́ ọdún léyà kò sí téèyàn ṣe téèyàn fi sin lọ tọ́lọ́lá bí kéèyàn pẹ̀ràn léyà kò sí tá a ṣe tá a fi sin lọ lọ́jọ́ léyà bí ká pẹ̀ràn léyà torí ẹ̀ tó bá yẹ pé ọkọ ó lágbára láti pa kọ́ pa ìyàwó rẹ̀ náà lágbára láti pa kó náà pa àwọn ọmọ wọn náà lágbára láti pa kún ọpa èyí sì pọ̀ jù gbogbo ẹni tó lọ́n bá ràn lọ́wọ́ tó lè pàjọ ẹyọkan lọ kó pàjọ ẹyọkan lọ kọ́ lọ́n ọba kó gbà lẹ́sìn lọ́dọ̀ gbogbo wa. akramakumullah ẹran léyà yẹn islam gbà wípé ẹ lè pa ràkúnmí fún ẹ lè pa màálù fún ẹ sì lè pa àgbò fún àmọ́ àgbò lọ́lọ́lá jù àgbò lọ́lọ́lá jù torí pé àgbò lànà Ànábì sallallahu alaihi wasallam kágbó yẹn kó sì jẹ́ àbíhó lórí àbíhó lórí sarasara tó bá tún wá lè jẹ́ amla èmi funfun ṣùgbọ́n tí dúdúdúdú tọla funfun láàrin ìka pé ẹnu tí fi ń jẹun dúdú ni ojú tí fi ń ríran àwọ̀ rẹ̀ dúdú níbẹ ẹsẹ tí fi ń tẹ̀lẹ̀ náà dúdú eléyìí àpèjúwe irú ẹran eléyìí islam gbà pé kí wọ́n dáwó kí wọ́n fi para kún mi èèyàn méje bákan náà wọ́n sì lè dáwó pa màálù ṣùgbọ́n téèyàn kan bá dá pa màálù ọ̀dà téèyàn méjì bá sì ṣe bẹ́ẹ̀ kò burú kí wọ́n sàmọ́ ti pọ̀ ju méje lọ bẹ́ẹ̀ náà ní ràkúnmí ṣùgbọ́n àgbo èèyàn kan náà ní rà èèyàn méjì ò gbọ́dọ̀ dáwó rà lópin ìgbà tó bá pélé yálẹ̀ fẹ́ fi pa èèyàn kan náà ní ó pa owó rẹ̀ ní ó fi rà kìí ṣe pé èèyàn méjì mẹ́ta wàá dáwó pẹ̀lú fámìlì wa yìí káwọn náà wọ́n bá máa látẹ́gùn tó bá dọjọ́ ọdún léyà ẹ̀gbọ́n mi mú tiẹ̀ wá èmi náà mú tèmi wá wá àbúrò mi wọ́n náà mú tiẹ̀ wá káwọn náà fi lè bá a pa ẹran léyà lé wa bẹ́ẹ̀ kàn fẹ́ pẹran jẹran nù tó bá pé léyà lẹ́ bá fẹ́ pa ẹnìkan ṣoṣo ní ọ̀rọ̀ àgbò ẹnìkan ṣoṣo ní ọ̀rọ̀ àgbò kò wá burú pé ìwọ tó ra àgbò yẹn kó bá níyàwó tó lọ́mọ kó fún ìyàwó àtọmọ rẹ láǹfààní àti bọ́ ọ nípìn nínú ládàgbò tó bá pa hmm. ẹ gbọ́dọ̀ dáwọ́ ra o ṣùgbọ́n lè fún ọ láǹfààní àti nípìn hmm. nínú ládàgbò yẹn náà ni pé ńgbà tó bá fẹ́ dú àgbò léyà rẹ hmm. wá sọ pé wọ́n lọ́n ẹran léyà mi ni o àti tàwọn ará ilé mi ìyàwó àtọmọ mi gbogbo wọn náà gbà ládàá rẹ gẹ́gẹ́ bí wọn náà ti ṣe gbà ládàá rẹ bẹ́ẹ̀ bá tún wá ní bàbá tó níyà táwọn ò lè pa léyà tiwọn ó tún fa wọn náà bọ̀ ẹran léyà mi ni o àti tàwọn ará ilé mi àti bàbá àtìyá mi lẹ́ẹ̀bàjọ́ dẹni tí ń jọ ń sorogún nínú ládàá rẹ̀ eléyìí jẹ́ bó oníbèrè wa sọ pé sáwọn nǹkan tí Islam ní ká níbi ẹran iléyà níbi ẹran àkíkọ̀ àbí tó ní níbi ẹran àkíkọ̀ náà látún níbi ẹran bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀ láàrin méjèèjì kọ́dà kẹta tún kún wa òun náà ẹran tá a máa ń pa láti fi ṣe ẹ̀bùn fún Kaaba táwọn alálàájì máa ń pa gbogbo àlébù ẹ rí i pé kò sí lára àwọn ẹran yẹn ó jẹ́ ẹran tí ìhò rẹ̀ ti kán dànù jẹ́ ètètì rẹ̀ tó ti gé dànù ẹran tó sọ kìí ṣe ẹlẹ́yin ojú kan ojú kan ní fi ń ríran tó sì hàn pé olójú arọ ẹran eléyìí tó ṣe hàn pé arọ lélẹ́yìn bẹ́ẹ̀ ni kò sì gbọ́dọ̀ jẹ́ ẹran léyìí tó ṣe pé ó ti rù kángun tó ṣe pé ó ti rù kò sí mọ̀dùnmọ́dùn nínú eegun rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́rù rẹ̀ lẹ́pa bẹ́ẹ̀ ni ẹlẹ́kẹrin òun náà ni kò gbọ́dọ̀ jẹ́ ẹran tí ń ṣàárẹ̀ eléyìí tó hàn ipa rẹ̀ ń ṣe a gbọ́dọ̀ ṣọ́ra fáwọn àlébù wọ̀nyí ní ìgbà tá a bá fẹ́ pẹran léyàwó. Naam. Jazakumullahu khairan ẹ má bàyẹ̀ pé ẹ lè máa darapọ̀ mọ́ lórí ìkànnì ojúmọ́ ìwé wọ facebook ẹ máa fi ọ̀làdùn níbi ilẹ̀ máa fi ṣáàtì ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ máa tún ṣí ààrẹ káàkiri kí ọ̀gọ̀rọ̀ káwọn náà jẹ àǹfààní ẹ̀. nàìjíríà tó wá tẹ̀síwájú anábì sallallahu alaihi wasallam fi hàn pé tí oṣù Dhul-Hijjah tàwí tó bá ti lè wọlé gbogbo ẹni tó bá láníyàn àti pẹ̀ràn léyà kò gbọ́dọ̀ tún gé ìkànnà rẹ̀ máa o kò sì gbọ́dọ̀ gé nǹkan kan nínú ara rẹ̀ máa o kò sì gbọ́dọ̀ gé nǹkan kan nínú awọ ara rẹ̀ máa sọ̀wọ́ àrọ́ọ̀dà àhàdókòm ẹ̀yọ̀bàhì tẹ́nìkan ní bá gbèrú láti pẹ̀rẹ̀ lé kìí ṣe dandan kó ti jẹ́ kó ti rẹ̀ràn kìí ṣe dandan kó ti rí ní tó fi pẹ̀ràn àmọ́ lẹ́mìí pọ̀ pẹ̀rẹ̀ léyà ọ̀gbọ́dọ̀ gé kánà rẹ̀ má tí oṣù dẹ̀lẹ́jà bá ti bẹ̀rẹ̀ káfí tí lẹ́kọ̀ọ́ káfí gbọ́ ọjọ́ tí oṣù yóò bá bẹ̀rẹ̀ sòwòtán bá ti róṣù tán sọ pé oṣù dẹ̀lẹ́jà ti bẹ̀rẹ̀ ọ̀gbọ́dọ̀ gé kánà rẹ̀ má ìwọ́tọ́ fẹ́ paléyà o sì gbọ́dọ̀ gé nǹkan kan nu ara rẹ o sì gbọ́dọ̀ gé nǹkan kan nu awọ ara rẹ títí tí ó fi paléyà rẹ lọ́jọ́ ọdún. jazakumullahu khairan. hello. hello. hello. ọ̀dà ọ̀padà jákàyìn. hello. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkàn yìí ẹ ti ń pè. àbíkí ara tàbí gbòde. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé ẹ dákun kí a kí àwọn olùmọ̀ wa ọlọ́mọ àti dáadáa fún wọn. àmín àmín. ìbéèrè mi ni pé ẹ dákun kí wọ́n bá sọ táìmù sí àsìkò dùá wọlé báyìí nìkan. Gbọ́ yà ń gbọ́ yìí. Ó ti yé O ti yé ó ti yé o ti yé ó ti yé ó ti yé ó ti yé àsìkò ọ̀bọ̀ṣà wọn ní ìgbà wo lọ wọlé. Wọ́n rí pé ní ìsinyìí báyìí pé tí a bá ní àṣùbà àṣùbà ń wọlé ní ìsìn tí wọ́n ní aago márùn-ún kọjá ìṣẹ́jú mélòó. ìdí ìṣẹ́jú mẹ́fà mẹ́fà àlùfájà ti ní ìtìyọ. sọ̀rọ̀ lápẹ̀jùwe lónìí yìí a sọ pé báyà aago márùn ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún ìlànà àlùfájà yọ lónìí. so àwa sọ pé òòrùn yọ lónìí yìí òòrùn yọ ní aago aago méje ó kù ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n hmm. aago méje kù ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n lòòrùn yọ hmm. ẹ fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kù hmm. ó di aago mélòó nu ó di aago méje ó kù nǹkan bí ìṣẹ́jú mẹ́tàlá àjẹpọ̀ aago méje kù ìṣẹ́jú mẹ́tàlá lásìkò dọ̀há ti wọlé títí dìgbà tá à ń sin sọ̀rọ̀ yìí àsìkò dọ̀há la wà. àsìkò dùhà ó tún tẹ̀síwájú títí tí ó fi di pé ọjọ́ kan rí tóòrùn bá ti wà látàrí àsìkò dùhà ti tán torí ẹ aláṣẹ ètò lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí nígbà tá a kùnà láti máa ṣe sọ̀láàtù dùhà wá dúró wákàtí yẹn kéèyàn mọ rákà méjì nínú nígbà tá sọ pé gbogbo wa la gbọ́dọ̀ ṣe fún lójoojúmọ́ ọba jẹ́ pé ọgọ́rùn kíní bá ń bẹ lára wa sàrà mi lòlò lè ṣe lójúmọ́ tí ó kárí ẹ̀ anabi sallallahu alaihi wasallam ni ó ti tó pé yẹn ṣe sàrà fún gbogbo oríkèyìí téèyàn bá fi lè ṣe náfìlà arákà méjì sọ̀láàtù dùhà. torí délé arọ wa pé kí a máa gbìyànjú láti ṣe sọ̀láàtù dùhà náà. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Naam. Asalaamu alaykum wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Asalaamu alaykum wa rahmatulah. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Orúkọ mi Kamaldin Abdulkareem. Naam. Orúkọ mi Kamaldin Abdulkareem Niger Republic. Kí ni ìbéèrè yìí? Ṣàlàmọ́ kí àwọn ṣẹ́kù wa tó jẹ sáfún ọlá fẹ́ràn. Káàmì wọ̀nyí ọkùnrin. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́. Naam. Òun ni ṣé alẹ́ tẹ́ láti gba àwẹ̀ ọjọ́ kìíní di ọjọ́ kẹsàn-án nínú oṣù hajj oṣù hajj sábà ní eléyìí ìbéèrè ní alákọ̀ọ́kọ́ ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì pé ààrẹ hmm. àyẹ̀wò seed wọ́n wà nínú oṣù hajj ní kò sí tó bá ń de àwọn ọjọ́ mọ́ láti gbà àwọn àyẹ̀wò bíi wọ́n wà nínú oṣù hajj àbí kò sí. tó bá ń de àwọn ọjọ́ mọ́ láti gbà. ìbéèrè ní ẹlẹ́ẹ̀kẹta ẹ̀lú ẹlẹ́ẹ̀kẹta ìbéèrè mi ẹlẹ́kẹta mm-hmm. tí èèyàn máa ń ṣiṣẹ́ bí ẹni tí ń ṣe bíríkìlà àbí ń kọ́lé àbí ń fi káṣìtì àbí ewé wáyà ní ti wọ́n ṣe ń pé kí wọ́n ti jẹ́ ní ṣọ́ọ̀fì tí ó lè lọ sí àbí kọ̀lẹ́tẹ̀ láti fi bí wọ́n lè lò. eléyìí ni ìbéèrè mi ẹlẹ́kẹta. Mm. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ mm. wọ́n ní sọ bófin mu láti ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ nínú sọdọ̀l hijja eléyìí tá a ti ṣàlàyé síwájú kọta kò fi ọlọ́run wípé kéèyàn ṣe síyàmù rẹ̀ kò sí àdìsí kan pàtó tó ní ká ṣe gẹ́gẹ́ bí o ti ṣe sí àdìsí kan pàtó tó ní ká má ṣe ṣùgbọ́n ó wọnú abẹ́ ọ̀rọ̀ táwọn fi sọ wípé kò sí ọjọ́ kan tí iṣẹ́ olóore tí fi tẹ̀wọ̀n ní láàdá lọ́dọ̀ ọlọ́run bí ètèèyàn bá ṣe láwọn ọjọ́ yìí so kí wọn á lọ yọ síyàmù kúrò nínú sí olóore hmm. kò sí ń tọyọ kò sí ń tọyọ torí pé gbogbo dáadáa mìíràn tó máa ń ṣe tí wọn bá sọ pé síyàmù ò lè wọbẹ rárá a jẹ́ pé dáadáa mìíràn tó máa ń ṣe o hmm. ní láti mẹ́rìí wá fún hmm. yàtọ̀ sáwọn dáadáa tá à ń ti ṣe tẹ́lẹ̀ bọ̀ wá kó tó di pé oṣù yẹn wọlé torí làwọn olùmẹ̀sìn Islam sọ pé ẹ̀rí tọ́fẹ̀ tó gbòòrò òun náà ló kó gbogbo sí olóore sínú àwa lè yọ iṣẹ́ olóore kan dànù pé kì í sara sí olóore tí wọ́n ní ká ṣe lásìkò náà àfi kẹ́rì kan pàtó ọ wà tó ní ẹ gbọ́dọ̀ dánrú ẹ̀ wò lásìkò yìí lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. ẹlẹ́kejì wọ́n ní sọ̀yàmù ayyamil biyad àbí ṣé sọ̀yàmù wà nínú oṣù hajj téèyàn bá sì fẹ́ ṣe sọ̀yàmù ní oṣù hajj ìgbà wo la lè fi sí ṣé ayyamul biyad ó lè bọ́ sí àwọn ọjọ́ tá a lè ṣe sùyàmù ọjọ́ mẹ́ta nínú oṣù yẹn ní oṣù hajj bẹ́ẹ̀ ni ó lè bọ́ sí fún ẹni tó bá jẹ́ pé lọ sí hajj èèyàn lọ sí hajj oṣù so àmọ́ pé ayyamu tashriq ọ̀nà lọ́jọ́ kẹtàlá ọjọ́ kẹńlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ìbéèrè tá a fà yẹn sí ó ní tòmọ̀ gidi nítorí pé ọjọ́ kẹtàlá tí í ṣe ọjọ́ àkọ́kọ́ nínú téèyàn bá lóun fẹ́ ṣe sùyàmù rẹ̀ tí ó sì lọ sí hajj ó tún ti ka kòfin míì eléyìí tá nàbì sallallahu alaihi wasallam fi hàn wá pé ayyamu tashriq ayyamu aklin wa shurbin wa dhikrillah àwọn ọjọ́ kẹtàlá ọjọ́ kẹńlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù dàlhíjà ọjọ́ ká jẹ ká mu ọjọ́ ká jẹ ká mu ká hmm. pé kò sí àyè fún wa láti kẹnu rósẹ̀sìn fọlọ̀ ní ọjọ́ kankan nínú àwọn ọjọ́ kẹtàlá àbí ọjọ́ ọjọ́ ọjọ́ kejì ọdún hmm. tí í ṣe ọjọ́ kọkànlá hmm. ọjọ́ kejìlá àtọjọ́ hmm. kẹtàlá ọdún kò sáàyè fún wa láti ṣe bẹ́ẹ̀ àwọn là ń pè ní àyàmú tẹsírìk tó téèyàn bá fẹ́ ṣe sùyàm má jẹ má mu náà ní sùyàm báwo ló ti ṣe wá ṣe sùyàm ní ọjọ́ kẹtàlá oṣù ó ti ta kò fi yẹn nù torí ẹ má ṣe ọkọlu olè ṣe má ṣe láti síwájú ní ti ọjọ́ kẹtàlá torí ẹ ẹni tó fẹ́ ṣe sùyàmù ayyamul bid ní oṣù delhijja yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún kò burú kó sí ọjọ́ kẹrìndínlógún nítorí wípé ìgbà tá a lè kó láti ẹ̀kẹtàlá ẹ̀kẹrìnlá ẹ̀kẹẹ̀dógún kò burú ká sì sí ẹ̀kẹrìnlá ká sì ẹ̀kẹrìndínlógún eléyìí jẹ́ bó ṣe jẹ́ àmọ́ ti béèrè pé tí wọ́n bá ní kó wá báwọn ṣe nǹkan kan ní ibi tó yẹ pé nǹkan tá ṣe ń bẹ̀ kì í ṣẹ̀sìn Islam hmm. so wàá ti dáhùn ru rẹ̀ náà ṣáájú mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn kópa hmm. ní irú bẹ́ẹ̀ nítorí pé mùsùlùmí ni wọ̀ hmm. gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ wípé Islam ò fara mọ́ ó jẹ́ pé ìwọ lọ́ọ́ máa ṣe ọ́ máa sánà bí ntọ́takùtọ́ lọ́hùn ti ṣe máa gbèrú sí i bẹ́ẹ̀ náà lọ gbọ́dọ̀ wo oúnjẹ rẹ gbọ̀nà kọ́ ọ máa ṣiṣẹ́ níbi tó ṣe pé nítorí ṣe ń bẹ̀ takùtọ̀ lọ. hello. hello. Wàhálẹ́gùn sálàm rahmatulahi wa barakatuh. Ó kọ́ yín àti ìdílé. Wàhálẹ́gùn sálàm rahmatulahi ó kọ́ yín. Nàìjíríà láti orí Burkina Faso àdúgbò. Kí ni ìbéèrè yín? Najimudin láti Burkina Faso àwọn àdúgbò. Kí ni ìbéèrè yín o? Naam, mo fẹ́ mo fẹ́ béèrè náà ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ kò wá ní. Níbi ẹyin nítorí pé ọ̀sẹ̀ tó lọ ni. Mo sọ̀rọ̀ nípa mo béèrè béèrè àkọ́kọ́ tán láwọn ọ̀bọ àwọn ọ̀bọ dáadáa. Naam, à ń gbọ́ yín báyìí. Kò yá àwọn dáadáa. Nítorí pé ohun tí a béèrè ni pé padà ohun tí a béèrè ní pé nípa àwọn attachment àwọn ọ̀rọ̀ tó mọ́ fi kọ́ yẹn hàn. Mhm. attachment. náà náà a ti gbọ́ iye báyìí. ẹ̀yin ọ̀tọ́ fi kọ̀rọ̀ ní pé ní ètò wàhálà ní ìlú Burkina yìí àwọn Yorùbá ni wọ́n ti iṣẹ́ ní lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ yàrá ní ti Yorùbá ní àwọn ti iṣẹ́ yẹn kódà kí àwọn obìnrin wọn wà nù rẹ̀. ó ti bá ti di pé iná ìlú wa yẹn ó ti dídí kiri kọ́ra dọ́n ilé mọ́tò yìí kan ṣe kọ́ ara. alhamdulilayi àkọ́kọ́ ni pé ká fi ọ̀run ká fi kọ́run ní ìtakò fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa hmm. ọlọ́run ọba ti ṣe léwọ̀ kọ́dà ń bẹ nínú kaba ìrọ̀dùnà nínú àwọn hmm. ẹ̀ṣẹ̀ ńláńlá torí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká jìnà sí i hmm. anabi sallallahu alayhi wa sallam Allah. ní la'ana Allahu al-wasila wal-mustawsila ọlọ́run lànà ẹni tí ń bá ń bá wọn fi rán kùn àtẹni tó tọrọ pé kí wọ́n bọ̀ fi kùn. Hmm. bóyá irun ni wọ́n fi kùn haram ni bóyá òwú ni wọ́n fi kùn haram ni hmm. bóyá rọ́bà ni wọ́n fi kùn haram ni hmm. bóyá irun èèyàn ni wọ́n fi kùn haram ni bóyá irun kẹ́tẹ́kẹ́tẹ́ irun ẹṣin ni haram ni irun ohunkóhun tó lè jẹ ohunkóhun tó lè jẹ tí wọ́n bá fi kùn tí irun fi gùn ju bó ṣe wà lọ haram ni bẹ́ẹ̀ náà ni irú wíìgì tí wọ́n máa gbé sórí torí ó fi wá dàbí èyí tó ní irun míì tó yàtọ̀ sí èyí tó lọ́wọ́n bá fi fún un hmm. ẹ̀rí pé wíìgì ní ìsìn wọn dára sí kọjá sísọ wọn máa dé sórí ní fìlà hmm. torí ẹ̀ Islam ṣe gbogbo ẹ̀ léèwọ̀ hmm. ẹnikẹ́ni kò sì sí nínú wa tó wù kápọ́ lọ́hùn láàánú òun kí ni wọ́n ń pè láàánú ọlọ́hùn ìyẹn ni pé ilé ni jìnnà síkì ọlọ́hùn ilé ni jìnnà síkì ọlọ́hùn eléyìí jẹ́ ti mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo eléyìí hmm. ẹni tí èsè mùsùlùmí àní sọ fún un pé má fi irun kọrùn àní hmm. sọ fún un pé má lo wíìgì hmm. ṣáájú kó tó gba islam nítorí gbà tí wọ́n jẹ́ mùsùlùmí kí ni ń ṣe gan-an tó ń kàkún ìwọ so òfin Ọlọ́run ọba ó ní í ṣe pẹ̀lú pé tí wọ́n bá mara rẹ̀ mùsùlùmí tó sì máa pọ̀ ń ṣe islam kó lè wà lìjánà ni ńṣe lọ́n tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alaihi wasallam nǹkan ọmọ bá wọná má fi irun kọrùn fún yàn yá dèrè àtàwọn ẹni tó ṣe pé wọ́n ní sàlóhùn má fi ọrùn kọ́rùn fún yàn má fi nǹkan kan kọ́rùn fún yàn so má sì jẹ́ ẹni tó ṣe pé gbórí rẹ̀ lọ pé ẹ bá ń fi kùn má hmm. pè yàn wá bọ̀ fi kùn hmm. eléyìí gbogbo ìwọ ni lábẹ́ òfin ọlọ́run náà ẹ má gbàgbé pé ẹlẹ́ máa wà ní ìkànnì ojú ìwé ìròmí wọ facebook ẹ máa fi ọ̀làdùn níbi ìlú ẹ máa fi wá ṣé bá ti ń rí ẹrù túnbọ̀ ẹ túnbọ̀ máa ẹ túnbọ̀ máa ṣí àrẹ̀ káàkiri fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà láti jàǹfààní ẹ lọ́wọ́ hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ yín. ó kọ mi bá ilé síbi láti èkó. láti wo. láti èkó. láti èkó kí ni ìbéèrè yín. akẹ́kọ̀ọ́ ìdáhùn ọ̀nà ọ̀hún. náà. kí ni bọ́ọ̀ ní àwùjọ tó ń tẹ àwọn ọmọ ẹgbẹ́ kan bẹ̀? pẹ̀lú táàgbà tó ń kéré bíi àṣùbà àtọ́sí láago mẹ́rin aago mẹ́fà ọkọ̀ bẹ́ẹ̀. tó rẹ̀ sáà mú ẹgbẹ́ àní àdúgbò yàn kò sí ìtọ́jú pẹ̀lú normal pé ọmọ ṣé kí wọn bá wọn kírun bẹ́ẹ̀ ni àbí kí wọn bá dáhùn um, ètè kí wọn bá ìgboro ìyàwó lájọmọ ìlú mi. ṣé wọ́n máa ń tètè ṣe sọ láti ní àbí wọ́n máa ń pẹ́ kí wọ́n tó ṣe. hello àti ẹ̀ tí wàá lọ. alhamdulilayi tó bá ké mọ́ṣáláṣí tó wà ládùúgbò yín hmm. àsìkò tó máa ń ṣe sọ láti ṣe ó ti máa ń yá. Hmm ṣáájú kásìkò tó wọlé ni ẹ gbọ́dọ̀ bá wọn ṣe o kò sí ládàjọ má kankan tẹ́rì mẹ́ ẹ̀ tún sẹ́lọ̀ ni torí kò fi ọlọ́run dá lórí pé sọlá òun fà kókò sí inna salata kanat ala al-mu'minina kitaban mawquta kò yẹ kí mùsùlùmí kó ṣe sọlá ti ṣáájú àsìkò rẹ̀ gbogbo sọlá ti tá bá ṣe láṣìílẹ̀ àṣedànù lásán ni tó bá sì jẹ́ pé mọ́ṣáláṣí yín bá máa fi sọlá ti falẹ̀ ni wọ́n yẹ ṣe lásìkò wọ́n máa fi falẹ̀ ni tọ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ wá mọ́ṣáláṣí tí wọ́n bá ti máa tètè ṣe sọ láti lásìkò kẹsẹ. Hmm. torí pé wọn ní hadith abdullahi bin masoud radiyallahu anhu ó ní mo bí anabi sallallahu alaihi wasallam léèrè pé ayyul a'mali ahabbu ila Allah hmm. ìwọ nínú sẹ òun náà lọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù anabi sallallahu alaihi wasallam ní as-salatu li waqtiha sọ láti lásìkò rẹ̀ hmm. nínú riwaya kan as-salatu ká ṣe sọ láti lákòókò àsìkò rẹ̀ òun lọ lọ́la jù. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu ó kọ́ ibi ẹ ti ń pè. ẹ̀mí riyadh ẹ̀bẹ̀ ni láti lu gẹ́gàn. láti. riyadh ẹ̀bẹ̀ láti lu gàbọ̀n gàbọ̀n. kí ni ìbéèrè yín. ìbéèrè ni pé kí èèyàn bá ń kírun lọ́wọ́ tí èèyàn bọ́ sí rí àtàyà tí èèyàn fẹ́ sálámà. Hmm bí èèyàn bá sálámọ̀ náà tán tí èèyàn bá wá tó hmm. ṣé àtikáwò tí èèyàn rẹ ṣe ní ẹ̀yìn ẹ̀ ó yẹ kí èèyàn tó ó yẹ kí èèyàn tó ṣàlọ́lá náà ni kí èèyàn tó sálámọ̀ ni ẹ̀ kí èèyàn tó kí èèyàn tó ṣe àtàyà náà ni. alhamdulilayi ẹni tó ń ṣe sọláàtì tó ti sálámọ̀ tó ti kú lẹ́yìn ìgbà tó sálámọ̀ tẹ̀ ní sójáde hmm. kò sí wàhálà yóò ṣe àtikáwò tí ń bẹ lẹ́yìn sọlá tó ń ta ìlálùwàlà kò sẹ́lọ̀ náà hello ìyá ó ti já. zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí a fi ń dá sí ètò náà náà ẹ sì má gbàgbé ẹ lè darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe wòmí wọ Facebook tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ọ̀làdùn níbi ìlú náà ní kẹ́ máa fi wá ẹ sì tún máa ṣí àrẹ̀ káàkiri kí ọ̀gọ̀rọ̀ kọ́ lè máa jẹ àǹfààní ẹ̀. Ah, ó dàbí pé àwọn ìpè yìí wọ́n ń rolura wọn o. hello. salaamu aleykum. aleykum salaam wa rahmatulah. akọ́lá jimá. ẹ ṣe mama? ìrìnàjò àtọ́kọ rẹ̀. orúkọ mi ni sẹ̀ríkàtù abdulsalam látòkè ní ìgbòmọ̀tò. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ bẹ̀ lọ́wọ́ mùsáàtù wa ni pé obìnrin tí ń ṣe é là. Mm-hmm. wọ́n ṣe é là ń tán bóyá mo dé bí ìlú kan ṣùgbọ́n òru mi tí ń fi mọ́ra. Mm-hmm. ṣé tí mo bá ṣe àtàyà mọ́ tó gbèrún mi dúró àbí ògbérun alhamdulilayi tẹni tí haid ti ń jáde lára rẹ̀ tó bá ti dá hmm. tó a jẹ́ pé ibi tí ó rá mi ipò ti dá kò ró mi tó fi lè wẹ̀ hmm. so báwo ni ó ti ṣe wá ṣe tí ó fi sin lọ tó bá rí ìwọ̀n abọ́ omi díẹ̀ tó fi lè tábà hmm. yóò lọ tábà lẹ́yìn ìgbà náà yóò ṣe tayammum láti ṣe sọ́lá lẹ́yìn ìgbà náà tó bá débi tó mi wà yóò wá wẹ̀wẹ̀ haid sọ́lá àti tó ti ṣe tẹ́lẹ̀ kò ní tún ṣe mọ́ torí pé ó ti ṣe tẹ̀yámọ̀mù fún un hmm. ṣùgbọ́n haidu sì wà lára rẹ̀ ìwẹ̀ tó bá wẹ̀ ni ó gbé haidu yẹn kúrò lára rẹ̀ naam. hello. hello. ìyá ó ti já hello. ìyún náà tó ti já plus two three four eight zero eight three two nine three eight nine six hello. ó kọ́ ni ọkọ yìí jẹ́ sí pé. ẹ̀lọ́ ẹ̀ ń tọ́ ṣẹlẹ̀ ní pé wọn àti ìyìn rédíò wọn lọlẹ̀ tí ẹ bá ti yín rédíò yín lọlẹ̀ kẹ́ẹ̀kú padà ẹ̀ lọ́hùn. wàhálẹ́gùn sálámù rahmatulahi barakatu ọkọ yín. ojú òpó yẹn ò ṣe dáadáa. ẹ̀ lọ́hùn. sàmúlẹ̀kọ̀ àmúṣàbọ̀kàtù. wàhálẹ́gùn sálámù rahmatulahi barakatu ọkọ yín. Ah, olùkọ́ mi ti tí wàá rí bíi láti wo. láti Èkó lóṣòdì. láti. láti Èkó Èkó lóṣòdì. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé lásìkò covid nineteen tí wọ́n ní ká máa jáde lọ sí mhm. ni so mọ́sálásí tó wá wà tó jẹ́ pé àfihàn sọ́láàtì jùmọ̀ àti níbẹ̀ sọ wá rí i pé wọ́n lè wá disturb wa níbẹ̀ jùmọ̀ àti níbẹ̀ ẹjọ́ sí ẹ̀ náà gbà. kò sí wàhálà tẹ bá ti rá ibi tẹ ti lè ṣe sọlá ẹ ṣe sọlá tìyín lópin ìgbà tó bá ṣe pé ẹ ní àmọ̀dájú pé ẹni tárùn yẹn ń bẹ lára rẹ̀ ò ní wàá darapọ̀ mọ́ yín tó sì jẹ́ pé ẹnìkan tí ó wàá yọ yín lẹ́nu nígbà tẹ́ máa ń ṣe sọlá tù lọ ò wàá ta sí rẹ̀ sí fún yín. Hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. ó kọ yín. àná ọlọ́run lè bàbá orúkọ mi ni ọmọ ọba síwájú ní kúmọ̀ olóko látòkè lẹ́yìn fún mọ̀ṣá. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bàdàkà ti jàrí àtàwọn máa ṣe fókù. ìgbé mhm. alẹ́ sí nọ́fìlà ṣe déyàn bá lágbára owó tó fi gbẹ́kàgà àti ṣe kàkà mí. wọ́n dàgbà kàdàkà ti jàrí à. mi ni kì í béèrè sálẹ̀ sí nọ́fìlà láti fi rọ́pò. lábẹ́ òfin ọlọ́run wọ́n yìí ṣe sọ láti bọ̀yàn mhm. ẹ̀ ṣe sọ láti fúnra yín ni sọ̀tà bá béèrè ìbéèrè kan bóyá àwọn èèyàn dàn títí ọ̀sẹ̀ tí ń bọ̀ <laughs> sọ̀láàtì kan bẹ ó nìkan ṣoṣo náà nílẹ̀ lè ṣe fókù ẹ máa ronú dáhùn rẹ̀ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ inṣàlá so eléyìí jẹ́ bó ṣe jẹ́ kò sẹ́bùn kò sẹ́bùn torí àwọ̀ kì í ṣe tẹ́tẹ́ là ń ṣe lóko ẹ̀sìn ẹni tó bá mọ̀ kọ́ sọ ìlọsíwájú mànú so lẹ́yìn eléyìí ìbéèrè tẹ́ wá ṣe pé sọ́dà kọ́tù járí àtàǹṣe fókù. Hmm àyè ṣe sọ́dà kọjárí àfọkù òkú ló máa ń tìka ara rẹ̀ ṣe sọ́dà kọjárí àfúnra rẹ̀ kó tó kú torí pé gbogbo ní táwọn sọ́dà kọjárí à ìwọ ló ṣe fúnra rẹ̀ so àwa ti kú tán à ń gbé kànga fún à ń kọ́ mọ́sálásí fún ọ lówó tiwa kì í ṣe sọ́dà kọjárí à ó dín dín sọ́dà kọ̀ là fún ọ ọgbà ládàá rẹ̀ lẹ́ẹ̀kan náà ni èsì hmm. pé ládàá tí ò ní já lélẹ́yìn hmm. tó o bá fẹ́ kọjá bàbá olówó yìí olówó láti sin lẹ́yìn ó ti ṣe dáadáa ńlẹ̀ fúnra yín kẹ́ tó kú hmm. ọjọ́ bó ṣe jẹ́. <laughs> ó ti já ẹ lọ́hùn. Hello, salamu aleykum. aleykum salaam ẹ dákun bá a parí ọdún yẹn àbíkọ ẹyin lọ́lẹ̀ dáadáa. Hello. náà màá ń gbọ́ yín kọ́ yín. Ah, salamu aleykum orúkọ mi ni Ibrahim láti Èkó. láti Èkó kí ni ìbéèrè yín. kí ni ìbéèrè yín ẹ̀yin láì ṣe díẹ̀. naam hmm. ìbéèrè mi ni ìpè ọmọ olùfẹ́ tó lẹ́yìn sáàsù wa ni. pé kí ni ẹ̀lọ́. ah ìyá. naam ìbéèrè mi ni pé ọmọ tí òbí bí hmm. ìpè tọ́jú òbí ẹ̀ pé hmm. òbí ò tọ́jú ọmọ yẹn lọ́rẹ́ ẹlòmíì ló tọ́jú ọmọ yẹn ọmọ yẹn wá dàgbà tó lówó lóbi wá dúró pé kó máa fún òun ní nǹkan yẹn mhm. ẹni tó tọ́jú ẹ̀ náà dẹ̀ dúró pé kó fún òun ní nǹkan ta ló máa fún nínú àwọn méjèèjì. òbí ni ó fún òbí ni ó fún torí pé òbí ló bí ọgbókọtẹ fóbi òbí òbí eléyìí àgbàtọ́ lásán alágbàtọ́ hmm. àṣìṣe ń bẹ nínú òwe pé òbí ni òtó owó ni kò òwò ni eléyìí sọkúsọ lásán ni tó òbí ju òwò ni lọ. Hmm nítorí bóbi ọba bí ọta ni ọba wọ tó furuufú ni ó wò torí jẹlé òbí rẹ ni kò mójútó òbí rẹ ni kò tọ́jú òbí rẹ ni kò ṣe dáadáa sí tó ń tipó òbí rẹ náà láì dáa ni òbí náà yẹ kó tọ́jú rẹ àmọ́ eléyìí wọkọ ẹnu rẹ ọgbà hmm. ìwọkọ lọbọ òbí rẹ wípé lẹ́yìn kọ wá túmọ̀ sí pé kọ ọmọ tún ṣàánú ẹni tó wù ọ náà o kọ fóònù náà ní nǹkan díẹ̀ naam jazakumullahu khairan ibi náà ni a ti mọ aṣẹnuròyìn inshallah bíkọ́ ti la ọjọ́ mẹ́jọ náà ni a ti mọ láǹfààní àti pàdé pọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ̀ fi bá a san lẹ́sùn lórí láyé bí àti ní ọ̀rọ̀ àlẹ́kìyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ ṣe Dr. sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ limodina center ìṣànú ọjọ́lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń dá àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti gbà yí wá pẹ̀lú àbú àmìnà tí wọ́n dìjọ kọ́ wọ́n rìn wá jazakumullahu khairan ọ̀làdùn níbi ìlú lóko mo dágbé fún ẹ pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuh.